الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وآله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد ستة أصول عظيمة إيني ترى يقول كل مفا تكنك لإمام محمد بن عبد الوهاب بن سليمان التميمي رحمه الله تعالى كلكم باكي ونمي منه bisimilahi rahman rahim mo bẹ̀rẹ̀ ní orúkọ ọlọ́wọ́n ba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run min ajabil ujab lára àwọn nǹkan àríṣèmà tó yanilẹ́nu jùlọ wa akbari ayati adalati ala qudrati maliki ghallab àti lára àwọn àmì ńláńlá tó ń tọ́ka sí ìkápá àti agbára ọlọ́ọ̀ba ọba olúborí sittatu usulin òun náà ni àwọn ìpìlẹ̀ mẹ́fà kan bayyanaha Allahu ta'ala léyìí tí ọlọ́run ba tó ga tó ṣàlàyé rẹ̀ bayanan wadihan àlàyé kan tó fojú hàn gédégbé lil'awwami fawqa ma yadhunnu adh-dhannun tó ṣàlàyé rẹ̀ lálàyé tó yékéyéké fún gbogbo èèyàn ní nǹkan tó kọjá nǹkan tí oníròyìnròyìn kan lè ronú kàn. summa ba'da hadha ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà ńkọ́ ghalita fiha kathirun min adhkiya il-alam ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà padà ṣàṣìṣe ń bẹ̀ nínú àwọn tó jẹ́ àwọn tó ń làákàyè jù nínú àwọn tó ń bẹ láyé wà ọ̀kọ̀lá ìbáni Adam àti àwọn tó orí wọn pé jù nínú àwọn ọmọ ànábì Adam illal aqallal qalil àyàfi àwọn péréte nínú àwọn tó kéré. al-aslul pèlè àkọ́kọ́ ikhlasu diini lillahi ta'ala ìṣàfọ̀mọ́ ẹ̀sìn fún ọlọ́run ọba tó ga jù wahdahu la sharika fóun nìkan láì wá orogún mọ́ wàbàyánu dídìhì lẹ́dí huwa ṣírkù billah àti àlàyé tí ó ti wá lórí àtòdìjẹ́ rẹ̀ tó jẹ́ pé òun náà ní ìṣẹ́bọ sọ́lọ́wọ́n bá wà kẹ́wùnù akthari al-Qur'ani fi bayani hadal asl àti wípé jíjẹ́ tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹnu al-Qur'an àlàyé nípa ìpìlẹ̀ yìí náà ni wọ́n ń ṣe min wujuhin shatta gba oríṣiríṣi ojú pọ̀nà tàfi ń ṣàlàyé rẹ̀ bi kalamin yafhamuhu abladul láwọn ọ̀rọ̀ tó jẹ́ wípé ẹni tí làákàyè rẹ̀ tún fúyẹ́ jù nínú gbogbo àwọn èèyàn pátá yóò gbọ́ yé summa lamma sọ̀rọ̀ ala akthari l'ummati ma sọ̀rọ̀ ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà tí nǹkan tí yóò padà ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àlùmọ̀ padà ṣẹlẹ̀ sí azhara lahumu shaytanu al-ikhlasa fi surati tanaqqusi salihin àṣetáni gbé àwòrán ìfọ ẹ̀sìn mọ́fọ́lọ́wọ́n bá nìkan wá fún àwọn èèyàn gẹ́gẹ́ bíi wípé wọn àṣàpẹ́lẹ̀ àwọn ẹni wàtẹ̀kọ̀síìrì fi huquqihim àti wípé wọn à fún wọn lẹ́tọ̀ọ́ wọn ní pàápàá bó ṣe ká fún wọn. wà á zọrọ láhùnmù shirka billahi ó wá gbé àwòrán ìṣẹ́bọsọ́lọ́wọ́n bá wá ń tiẹ̀ fi surati mahabbati salihin wa atba'ihim ní àwòrán ìnífẹ̀ẹ́ àwọn ẹni ire àti àwọn tó ń tẹ̀lé wọn. alásùlù ìpìlẹ̀ kejì amarallahu bil ijtima'i fi din bá pa wá láṣẹ wípé kí a kóra wájọ papọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa wanaha ani tafarruqi fihi ó sì kọ̀ fún wa nípa mímọ̀ pín yẹlẹyẹlẹ ń bẹ̀ fabayyana allahu hadha bayanan shafiyan tafahamuhu la'awab ọlọ́run bá wá ṣàlàyé rẹ̀ fún wa lálàyé tó kún kẹ́kẹ́ tó jẹ́ wípé gbogbo èèyàn pátá ní ògbọ́ yìí wanahana annakuna kalladhina tafarraqu wakhtalafu qablana fahalaku ó sì kọ̀ fún wa wípé ká má dàbí àwọn tó jẹ́ wípé wọ́n pẹ́ra wọn yẹlẹyẹlẹ wọ́n sì yapa ẹnu láàrin ara wọn síwájú wa tán sì tara rẹ̀ parun. wa dhakara annahu amara al-muslimina bil-ijtima'i fi ad-din. ó sì tún mẹ́nu bàbá kan náà wípé òun pa gbogbo àwọn mùsùlùmí láṣẹ láti rí pé wọ́n kóra wọn jọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọn. wa nahahum 'an at-tafarruqi fihi ó sì kọ̀ fún wọn pé kápẹ́ yẹlẹyẹlẹ ń bẹ̀. wa yaziduhu wuduhan ma waradat bihi sunnatu min al-'ajabi al-'ujabi fi dhalik. kódà àlàyé tún wá síwájú sí ìfọ̀síwẹ́ tún wá síwájú sí nínú sunna nebo muhammad kíkẹ́ àti ọlọ́lọ́wọ́ kó máa bá nínú àwọn nǹkan ìmọ̀ ńláńlá tó kani láyà tó yani lẹ́nu. thumma sara al-amru ila anna al-iftiraqa fi usuli ad-din wa furu'ihi huwa al-ilmu fi ad ṣùgbọ́n o ọ̀rọ̀ ti wá dé ààyè kan tó lápẹẹrẹ báyìí débi wípé ìpínyẹlẹyẹlẹ nú ọ̀rọ̀ ẹ̀sìn ńlá èèyàn rí ìpínyẹlẹyẹlẹ nú ọ̀rọ̀ ẹ̀sìn nínú ìpìlẹ̀ ẹ̀sìn àti àwọn ẹ̀ka ẹ̀ka tẹ́sìn ní ni àwọn èèyàn rí gẹ́gẹ́ bí ìmọ̀ àtàgbòye ẹ̀sìn wa sara al-amru bil-ijtima'i fi ad-din la yaquluhu illa zindiqun aw majnun ó wá di wípé ká máa para wa láṣẹ wípé ká kóra wájọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ó ti di nǹkan tó jẹ́ wípé àwọn tẹnu wọn ò tọrọ àbí tẹ ọ̀rọ̀ ẹ̀sìn ò kàn abẹ́ni rẹ ti dàrú ní sọ lọ́dọ̀ àwọn èèyàn lónìí. alaslu salis ìpìlẹ̀ kẹta anna min tamamil ijtima'i as-sam'a wa ta'ata liman alayna òun náà ní wípé dájúdájú lára pípé ìkórajọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa náà ni ìgbọ́ràn sí àti ìtẹ̀láṣẹ fún ẹnikẹ́ni tó bá jẹ́ olórí lórí àlámọ̀rí àwa mùsùlùmí wàláwù kana abadan habashiyan kódà kó jẹ́ ẹrú tó jẹ́ ń pé ara abasha ni. fabayyana Allahu hadha bayanan shafiyan kafiyan ọlọ́run bá tọ́lá rẹ̀ ga jùlọ wá ṣàlàyé eléyìí lálàyé tó kún kẹ́kẹ́ tó kún fọ́fọ́ bí wujuhin min anwa il pẹ̀lú oríṣiríṣi ojúpọ̀nà àti oníranran àlàyé shara'an wa qadaran léè tó ṣàlàyé wá fún wa gba ojú ọ̀nà ìṣelófin àti tó ṣàlàyé fún wa gba ojú ọ̀nà ń pé bó ṣe ṣẹ̀dá kí nǹkan máa rínú thumma sara hadha al-aslu la ya'rifuhu inda akthari man yadda'i al-ilma ṣùgbọ́n ọ̀rọ̀ náà ti wá di wípé ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní òun ìpìlẹ̀ rárá nínú àwọn tó ń pe àpèmọ́ra ìmọ̀ fa kayfa al bóun ó ṣe fi ṣiṣẹ́ ṣe al-aslu rabi' ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin bayanul ilmi wal ulama àlàyé nípa ń pé kí ni ti ń jẹ́ ìmọ̀ àwọn wò sí làwọn onímọ̀ wal fiqhi wal fuqaha àti ń pé kí ni ti ń jẹ́ àgbọ̀yé ẹ̀sìn àwọn wò sí làwọn alágbọ̀yé ẹ̀sìn wa bayanu man tashabbaha bihim wa laysa minhum àtàlàyé nípa àwọn tó jẹ́ wípé wọ́n kà farajọ wọn ni ṣùgbọ́n wọn àti lára àwọn rárá o wa qad bayyana Allahu ta'ala hadha dájúdájú ọlọ́wà sì ti ṣàlàyé eléyìí ìpìlẹ̀ yìí في أول سورة البقرة من قوله ني ìbẹ̀rẹ̀ ọgbà البقرة àlùbákọ́rọ̀ nínú ọ̀rọ̀ يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم mo pe ẹ̀yin ọmọ Ísírẹ́lì ẹ ṣe rántí ìdẹ̀ra mi lórí yín èyí tí mo ṣe fún yín ilà qawlihi qabla dhikri Ibrahim alayhi salam tí tó fi débi ọ̀rọ̀ rẹ̀ tó sọ síwájú kó tó mẹ́nu bà ọ̀rọ̀ ànábì Ibrahim kálàfíà ọlọ́mọba kó máa bá a ya bani mo pe ẹ̀yin ọmọ Ísírẹ́lì nusratu Baqara kan náà ويزيده وضوحا ما صرحت به السنة في هذا الكلام الكثير البين الواضح للعام البليد إن تطوى nínú súnà nàbí wa Muhammad kí ìkẹ́ àti ọlọ́lọ́mọ kó máa jẹ́ tiẹ̀ ó tún ṣe àlékún ìgbòòrò tí ọ àlàyé wọ̀nyí tó gbòòrò ní àwọn ọ̀rọ̀ tó pọ̀ jáǹtìrẹrẹ tó sì kún fọ́fọ́ tó sì gbòòrò tó mọ́lẹ̀ dáadáa fún ẹni tó jẹ́ aláìmọ̀kan tí ò mọ̀ kankara tí ò mọ̀ tó yàtọ̀ sósì súnmọ́ sọ̀rọ̀ hadha aghrabal àṣìyà lẹ́yìn ìgbà náà ọ̀rọ̀ ìwà padà wá di nǹkan tó jẹ́ wípé lára àwọn nǹkan àjòjì tó ń bẹ ni. wa sara al-ilmu wal-fiqhu huwa al-bid'ah wad-dalalat tó wá di wípé ìmọ̀ àtàgbọ́yé ẹ̀sìn ó wá di àdádálẹ̀ lónìí àti ìṣìnà n tó sì tóbi jù tó kù lọ́dọ̀ wọn náà ni kí wọ́n fi irọ́ káfí bò òdodo lójúmọ́lẹ̀. wa sara al-ilmu alladhi faradahu Allahu ta'ala ala al-khalqi ìmọ̀ tó yìn tó kàǹkà tó bàbàrà rẹ̀ tó sì ṣe lọ́ràn yẹn fún àwọn ẹrúsìn rẹ̀ àwọn ẹ̀dá rẹ̀ wa madahahu sì yìn la yatafawwahu bihi illa zindiqun aw majnun àwa rẹni ń sọ láàrin àwọn èèyàn mọ́ àfi káwọn èèyàn ó máa wò ó gẹ́gẹ́ bí ẹni tí ọ̀rọ̀ ẹ̀sìn àbí ó tó lè rí o pé وصار من أنكره وعاداه وصنف في التحذير منه والنهي عنه هو الفقيه العالم tó wá di wípé ẹnikẹ́ni tó bá ti ń tako ìmọ̀ yìí àbò mú ìmọ̀ ní nǹkan tí ó máa jẹ́ta fún àbí ó ń kọtíà láti máa fi lé àwọn èèyàn kúrò nídìí ìmọ̀ àbó tiẹ̀ ń kọ̀ fáwọn èèyàn tààrà gan ni nípa ìmọ̀ òun wá láwọn èèyàn rí sẹ́ni tí ó gbẹ́sìn yìí ẹni tó ní mímọ̀. al-aslu al ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún bayanu allahi subhanahu li awliya illah àlàyé tọ́lọ́wọ́n bá ṣe ọlọ́ba mímọ́ nípa àwọn tó jẹ́ àwọn ààyò rẹ̀ watafriquhu baynahum wa baynal mutashabbihina bihim àti ìkòpin yàtọ̀ tọ́lọ́wọ́n bá ṣe láàrin àwọn ààyò rẹ̀ àtàwọn tó farajọ wọn ṣùgbọ́n tí wọ́n ń ṣààyò rẹ̀ min a'da'illahil munafiqina al-fujjar nínú àwọn ọ̀tá ọlọ́wọ́n ọba tó jẹ́ ń pé àwọn ọ̀ṣọ̀bẹ̀sìlú ni wọ́n àwọn pòókì ni wọ́n wa yakfi fi hadha ayatun fi surati ali imran ọgbà ọ̀rọ̀ ari imran ó ti tó láti ṣàlàyé eléyìí wàhíyà qawlu òun sì lọ́rọ̀ ọlọ́run bá tó sọ wípé. qul in kuntum tuhibbuna allaha fattabi'uni fattabi'uni yuhibbukum allahu wa yaghfir lakum dhunubakum wallahu ghafurur rahim. إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله sọ fún wọn wípé tó bá jẹ́ wípé lóòótọ́ ni wípé ẹ nífẹ̀ẹ́ ọlọ́run ọba ẹ yá a máa tẹ̀lé mi o ọlọ́run bá ó sì nífẹ̀ẹ́ ẹ̀yin náà. wa ayatun fi suratil Maida àti aya mi ti ń bẹnu ọgbà ọ̀rọ̀ al-Maida wa hiya qawlu òun náà lọ́rọ̀ ọlọ́run bá tó sọ wípé. yáa ayé. أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين mo pe ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹnikẹ́ni tó bá yẹ̀yìn padà nínú yín kúrò níbi ẹ̀sìn rẹ̀ ọlọ́run bá fẹ́ ẹ̀dẹ́ tán ní ìsìn tí ó mú àwọn kan jáde àwọn ìjọ kan ni wọ́n ọlọ́run bá ó nífẹ̀ẹ́ wọn wọ́n sì nífẹ̀ẹ́ ọlọ́run bá. wa ayatun fi Yunus àti aya mi ti ń bẹ nínú ọgbà ọ̀rọ̀ Yunus wa hiya òun náà sì ni ọ̀rọ̀ rẹ̀ tó sọ wípé. ala inna awliya allahi la khawfun alayhim wa la hum yahzanun. الذين آمنوا وكانوا يتقون ẹ tẹ́tí ẹ gbọ́ o dájúdájú àwọn ààyò ọlọ́run ọba làwọn tó jẹ́ wípé wọn ní bó ẹ̀rù bójú kankan wọn sì ní banújẹ́ àwọn làwọn tí wọ́n gba ọlọ́run ọba gbọ́ tó sì jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba summa sọ́ọ̀rọ̀ amúru inda akthari man yadda'i al-ilm lẹ́yìn wàá gbà náà làlámọ̀rí wá padà wá di bó ṣe dà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń pè àpè mára ìmọ̀ wa annahu min hudatil khalqi وحفاظ الشرع إلى أن الأولياء لا بد فيهم من ترك اتباع الرسل àti lọ́dọ̀ àwọn tí wọ́n ń àti àwọn tí wọ́n pera wọn ní àwọn tí wọ́n ń ṣọ́ ẹ̀sìn nítòwádìí lọ́dọ̀ wọn ni wípé àwọn tó máa jáyọ̀ ọlọ́run dandan ni kí irúfẹ́ àwọn èèyàn báyìí kán gbé ìtẹ̀láṣẹ àbí tẹ̀lé ojúpọ̀nà tòjíṣẹ́ sílẹ̀ wa man tabi'ahum falaysa minhum àti wípé ẹnikẹ́ni tó bá ti lè tẹ̀lé àwọn òjíṣẹ́ kò sí lára àwọn àyọ̀ ọlọ́run bàbá wàlá budda min tarkil jihad kódà ọ̀rọ̀ náà dé lọ́dọ̀ ẹlòmíín nu wọn wípé dandan ni ká fi jihad sílẹ̀ faman jahada falaysa minhu àti pé ẹnikẹ́ni tó bá ti ń ṣe jihad irú ẹni bí ó sì nú àwọn ayé ọlọ́run bá mọ́ wàlá budda min tarkil imani wa taqwa kódà àwọn kan tún bá débi wípé dandan ni kí wọ́n fi ìgbàgbọ́ àti bẹ̀rù ọlọ́run bá sílẹ̀ faman ta'ahada al-imana wa taqwa falaysa minhu àti wípé ẹnikẹ́ni tó bá ti lè mójútó ìgbàgbọ́ àti ìbẹ̀rù ọlọ́run bá kò sí lára wọn ya rabbana ìwọ ọlọ́run bá wa ìwọ olúwa wa nas'aluka làáfùwà wà làáfìyàtà innaka sami'ud du'a à ń béèrè lọ́tọ̀rọ̀ rẹ àmójúkúrò àti àlàáfíà torí ń pé ìwọ lọ́ba tí máa ń gbọ́ ogun àdúrà alaslu sadis ìpele lẹ́ẹ̀kẹfà rọ́dù ṣubuhati lẹ́tì wàdọ́ọ̀ha ṣaitọ́nù fi tẹ́rkì al-Qur'ani wa sunna ìdá ọ̀rọ̀ padà nípa ìrújú èyí tí ṣàìtọ́nù gbé kalẹ̀ lọ́kàn àwọn èèyàn nípa ìtẹ̀lé alukur'an àti sunna anabi muhammad kíkì àti ọlá ọlọ́run bá kọ́ máa bá a wàtìbá ilẹ̀ àárọ̀ ìwàlẹ̀ àhùwá ilẹ̀ mùtàfàlẹ́kọ̀ tilẹ̀ mọ̀tẹ́lifà àti wípé káwọn èèyàn ó máa tẹ̀lé àwọn ìròrí àti àwọn ìfẹ́ẹnú èyí tí ó pín ní yẹ́lẹ́yẹ́lẹ́ èyí tí ó sì ya pẹnu lọ́tún ló káàkiri wàhíyà anna al-Qur'ana wa sunna ìrújú iná sì ni wípé wọ́n rò wípé al-Qur'ana àti sunna la ya'rifuhuma illa al-mujtahid al-mutlaq kò sẹ́ni kankan tó lè mọ tí ń bẹ́ nu rẹ̀ àfẹni tó bá jẹ́ mujtahid tó ti pé tán pérépéré wal mujtahidu ẹni tó wá jẹ́ mujtahidu olùgbìyànjú onímímọ̀ lọ́dọ̀ wọn yìí huwa al-mawsufu bi kadha wa kadha òun náà lẹ́ni tí wọ́n ròyìn pẹ̀lú àwọn ìròyìn ńláńlá kàǹkà kọ̀ọ̀kan tó jẹ́ wípé awsafan àwọn ìròyìn kan ni wọ́n la'allaha la tujadu tammatan fi Abi Bakrin wa Umar tó jẹ́ wípé ó súnmọ́ kámẹ́rà àwọn ìròyìn náà pé pérépéré lọ́dọ̀ abubakari àbí lọ́dọ̀ ọmọrù fa in lam yakun al insanu kadhalik téèyàn ò bá ti wá lè jẹ́ dẹ́rù kò báyìí lọ́dọ̀ tiwọn falyu'rid anhuma kó yà á fẹ̀ kan gúnrí kúrò níbi kùránì àti sunna fardon hatman ní tọ̀nàyàn kó sì gúnrí kúrò mbẹ́ ní tó jẹ́ dandan lórí nù la shakka wala ishkala fihi kò sí iyèméjì mbẹ́ kò sì sí wàhálà kankan mbẹ́ wa man talaba al ẹnikẹ́ni tó bá wà lọ́n wípé òun lè rí ìmọ̀nà láti bí al-Qur'an àti sunna fahuwa imma zindiqun wa imma majnun irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò máa jẹ́ ẹni tí oríire ò pé àbẹ́ni tó ti ya wèrè lè ajílẹ̀ sọ̀rọ̀ bá ti fahimihima nítorí pé àti gbọ́ Kùránì àti súnná yìí ní tó nira pọ̀ ni fasubahánàláhi alhamdi á mi mọ́mọ́ ní fọlọ́wọ́n bá ọ̀pọ̀ ní fọlọ́wọ́n bá náà kàm bayyana Allahu subhanahu shar'an wa qadaran mélòó mélòó gbà tọ́lọ́mọba tó mọ̀ jùlọ tó ti ṣàlàyé lálàyé títẹ̀sìn àti lálàyé tàdámọ́ khalqan wa amran lálàyé ìdáẹ̀dá àti lálàyé ìpaniláṣẹ fi raddi hadhihi shubha láti lè fi dá ìrújú burúkú yìí padà alimalakuna ìrújú tó jẹ́ wípé ègún bẹ lórí rẹ̀ min wujuhin shatta gba ojúríṣiríṣi ojú pọnà balagot ila haddi daruriyati al-amma láwọn ìdá ọ̀rọ̀ padà léyìí tó jẹ́ wípé gbogbo èèyàn pátá náà ni ó mọ̀ walakinna akthara an-nasi la ya'lamun ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò mọ̀ o. laqad haqqa al-qawlu ala aktharihim fahum la yu'minun dájúdájú ọ̀rọ̀ takọọ́lẹ̀ ti dòdòdó lórí ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni wọ́n fi dẹni tó gbàgbọ́ o. inna ja'alna fi a'naqihim aghlalan a ti gbé àwọn ṣẹ́kẹ́ṣẹkẹ̀ kan sí wọn lọ́rùn fahiya ilal adqani ó sì ti lè mọ́ wọn lọ́rùn bẹ́ẹ̀ títí dágbà wọn fáwọn mọ̀kùnmáhún wọn àti lè bọ́n bẹ́ẹ̀ mọ́. wa ja'alna min bayni aydihim saddan wa min khalfihim sadda kódà a tún ti fèdìdí síwájú wọn a ti fi sẹ́yìn wọn fa aghshaynahum ó sì ti bò wọn dárú fahum la yubsirun wọn àti lè ríran mọ́. wa sawa'un alayhim bákan náà lọ́mọ́rin lọ́dọ̀ wọn anzartahum am lam tunzirhum la yu'minun. ṣé ẹ kìlọ̀ fún wọn ni àbẹ́ kìlọ̀ fún wọn ni wọn lè gbàgbọ́ sẹ́. innama tunziru mani taba'a dhikra. ìwọ̀n bá àwọn ẹni tẹ́ ẹ lè kìlọ̀ fún náà làwọn tán wa khashiya rahman bil ghaib. tọ́sí ń bẹ̀rù ọlọ́wọ́ bá rahman ní kọ̀kọ̀ wọn. fabashirhu bi maghfiratin wa ajrin karim. irú àwọn wọ̀nyí ẹ fún wọn ní ròdùnú wípé wọn ó ráforíjìn wọn ó sì rí ẹ̀san àpọ́nlé. akhiruhu walhamdulillahi rabbil alamin. ìnáà lópin tíráyì a sì fọpẹ́ fọlọ́run bá ọba gbogbo àgbáńlá yí وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين